من أنفسنا من سيئات أعمالنا من يهده فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز موتا عظيما أما بعد فإن أصدق الحديث عبد الله وخير الهدي نبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها البدعة كل بدعة ضلالة كل ضلالة في النار من الناس السلام عليكم ورحمة الله وبركاته أتاكم يا الله عليكم يا الله ويا كيف الله

ابن يعني. تيمية رحمه الله تعالى كان سوقي العقيدة الرشدية كان شرح فتاوى الغزال حفظه الله في سياسة ما يلفت الاهتمام في اليوم الآخر الإمام في اليوم الآخر ìdígbà tó pẹ̀lú ọjọ́ àlùkìyàmà rúkúnán ní ọ̀tá nàìjíríà orígun kan ló jẹ́ nínú orígun ìmáàlì wọ́n lọ́nà yóò gbèrú لليوم الآخر أنه لم يؤمن بالله ورسله ورسله وإن ذلك ẹni tí ó bá ń gbàgbọ́ pẹ̀lú ọjọ́ ìyá náà ọgbọ́dọ̀ lọ ìgbà wọn ò fẹ́ gbọ́. Káàtó wúlò àti olóòtú ìjẹ̀lẹ̀. Ẹni tó bá ti ti kàwé pẹ̀lú oríwo kan nínú oríwo imá. Ìdájọ́ ìlú ẹ̀sìn pé òun nígbà pẹ̀lú rẹ̀ ẹni tó ti rẹ̀ sílẹ̀. Afọwọ́ ni ìmọ̀ ẹ̀yẹ́ tó ti sábà gbà pé kánífà ló pẹ̀lú ìdájọ́ ìyáàmà orí ìwé lọ́yìn àwọn nǹkan tó wọ́n tó kó sínú ìgbàgbọ́ pẹ̀lú ìdájọ́ ìyáàmà kẹ́kẹ́ tó bá ti gbà wọ́n lọ́dún kan yẹn ó sàn fún ọdún tó wọ́n lọ́dún ìyáàmà tó ọ̀bá ti gba àwọn nǹkan yẹn gbọ́ أخوانا لكم قبل ما يكون في القول àwọn àgbàgbọ́ kan bẹ tá a gbọ́dọ̀ nígbàgbọ́ jẹ́ pé ó níta pẹ̀lú ní tẹ̀lé nínú ààrẹ ọ̀rẹ́ tó fẹ́ ọ̀pọ̀ àtàlàyé ọ̀rẹ́ yìí ẹlẹ́ẹ̀kì ìlà pẹ̀lú rẹ̀ láàárọ̀ ọ̀rẹ́ tó kó sínú ìgbàgbọ́ pẹ̀lú dáàbò tẹ̀yàmà. ẹlẹ́ẹ̀kì àlẹ́kẹ̀yà ìkọ̀wọ̀ wà máa yẹ̀dẹ̀ ìsìnà àlẹ́kẹ̀yà ìkọ̀wọ̀ ẹgbẹ́ àlẹ́kẹ̀yà máa ní tó tóbi wà máa yẹ̀dẹ̀ ìsìnà àtàwọn ọmọ tí wọ́n tẹ̀lé ẹgbẹ́ àríkájọ pẹ̀lú ọ̀nà ìgbàtọ́ ní àlẹ́kẹ̀yà ìkọ̀wọ̀ àlẹ́kẹ̀yà máa tó tóbi àgbọ̀ ìwé náà àlùkìyàmọ̀ tó àsopọ̀ gbogbo ẹ̀yà àwọn àlùkàrọ̀ àlùkàrọ̀ kan ẹ̀ tó tóbi àlùkàrọ̀ wọn tó tóbi ọ̀pọ̀yà àlùkàrọ̀ àlùkàrọ̀ ìlú gángan ní àlùkìyàmọ̀ tó sopọ̀ النبي صلى الله عليه وسلم كل من مات فقد قامت kéèyàn náà tó ẹni bá tó kú àlùkámọ̀ tó ti dúró. wọ́n ní ìlà àlùkò mẹ́rin kéèyàn kéèyàn náà tó kú bọ́. فتعاد الأرواح إلى الأجساد nígbà tó bá ti di ojú àdúgbò wá ti di àlùkìyà máa ń tún kàlùkù ní àlùkìyà máa tá a máa ń àwọn màmá yẹ ìwé ní ha àwọn tí wọ́n máa ń tẹ̀lé ẹgbẹ́ rẹ̀ sọ níbi nítorí wọ́n máa ń tẹ̀lé ẹgbẹ́ náà fẹ́fọ́ lélégbé àtọ̀lọ̀gbà mọ́ kí làwọn kan náà àtàwà yàtà áàdà lẹ́nu àyíká nínú tá a gbọ́ nígbàgbọ́ lórí pé àwọn àwọn ẹ̀mí jámọ́ àwọn òní àtàwà àwọn ẹ̀mí. wọ́n mọ̀ padà sí وتقوم القيامة التي أخبر الله فيها في كتابه وعلى لسان رسوله lẹ́yìn ìgbà yẹn yóò wá ṣẹlẹ̀ àlìyáàmà gẹ́gẹ́ èyí tọ́lọ̀ bá fún wa rò nínú ọ̀sẹ̀lọ̀ sí láàrin tá a gbọ́ oṣù márùn-ún àlìyáàmà àlìyáàmà tá a lọ gbọ́ yóò wá ṣẹlẹ̀ nígbà tí ẹ̀rí bá padà sára. wàhálà lè sára ní ọ̀rọ̀ tó yẹ àti ìta gbọ́ lẹ́nu àná Muhammad pé àìjáwọ̀ bọ̀ wàá ìgbìmọ̀ àárẹ̀ yà àlùmọ̀sùnmọ̀ torí ẹ̀ ti àwọn mùsùlùmí gbólóyè àwọn ọdún àṣàbù nàìjíríà àwọn sàbí àti Muhammad lọ́wọ́. فيقوم الناس

فيقوم الناس من قبوله إيه أنا ما عايز بيه مصاريك من صلاتي كنت سبع نفس اللي تعليم هي بعد كنت أنا من عارف كل جاي بيتنا كتير أهل ليش كمان كل بيت كفاتا عراة ونبوتا أمو يوم أسي دين مستعري لن يكون من àwọn èèyàn ti dénú sàárè lẹ́ni tí ò ní sí kẹ̀kẹ́ lára wọn látọ̀ níbi ìlànà pátá nígbà fẹ́ ní sókòtò kọ́dà gbòǹdà àwọn èèyàn ti dénú sàárè gbòǹdà tí ò ní dábẹ́ wọn ò ní dábẹ́. Now, I'm sorry. على أي عقل الدين أن أشار الشيخ رحمه الله أخاه أوزان من أخاه ابن الدنيا من طفع في هذا بالإمكان وما بعده إلا من يكون في ذلك الآخرة إذا أتوني قولوا لكي يوم الثالث títí كم fi gbára sí àmà nígbà yóò bẹ̀rẹ̀ nínú sàárè tó fi الدار الآخر لبي وهي التي قلنا في الكتب تبدأ بالقيامة الكبرى تبدأ بالكتب تكتب فهي دول ثلاثة wọ́n ní àwọn ilé àdáàrú wọ́n ní àwọn ilé òní tọ́mì ló gbà kọjá sáànà tó ní ilé tó dùn mẹ́ ilé tó dùn mẹ́ láwọn ààyè náà lè dá ọrùn mẹ́ta náà tó dùn. wọ́n dá ọrùn wọ́n dá ọrùn tó lè yà nínú ilé lọ́wọ́ èyí ó lò onílé ayé làwọn yìí dáàrú kan nù láti wà láì tẹ̀lé dáàrú kan nù ní kan lára yìí tó ní sáà lé bẹ́ẹ̀ ẹ̀mí wa ó ló kiri àwa fẹ́ràn orí bá ti tàbá kò nígbà yìí àpọ̀tí dáró ní àpọ̀tí ilé ní irú tẹ̀lé táwọn lóòrùn ilé òun ní yàtọ̀ sí tẹ̀lé táwọn yà yìí òun náà ní dáró ìbáta ìwò náà tẹ̀lé ìtẹ̀lé àpòtí àpòlógbò rẹ̀ á àpòlógbò rẹ̀ ẹgbẹ́ wá tán ìwò ní tẹ̀lé ní mẹ́ láàrin ìyá ayé táwa àti dáàbò tẹ̀lé àpapọ̀ ara tá a gbọdọ̀ nígbà wọlé ọ̀tá jẹ́ mùsùlùmí pé bẹ́ẹ̀ máa ń tán tí ó tẹ̀lé ara rẹ̀ náà ẹni lọ tẹ̀lé ìtẹ̀lé tó wà lóko ní àyàbò àwọn gáárù àgbàdà wọ́n gáárù náà ilé ilé ẹ̀ka láti ní gáárù náà lẹ́yìn ẹ̀tọ́ bá ló wọ náà káni bí èdè lóde òun bá tẹ̀ lọ́nà kò sí sáfún iná. bẹ́ẹ̀ bá wọ náà bí èdè kèké rí yóò jẹ ìyàtọ̀ ọ̀fẹ́ kó jẹ ńbẹ̀ lórí ẹ̀dẹ̀ tó tẹ ẹ̀dẹ̀ tó tẹ̀ láyé sí ìdọ̀mọ náà rè bá jẹ́ ká sọ àkókò bẹ́ẹ̀ àbọ̀sùn náà àbọ̀sùn àjẹ́ náà kó náà bá ti kó bẹ́ẹ̀ tó dé rè nù olóòdì kú bẹ̀rẹ̀ títàn lè bá àjẹ́nà bàbá àjọmọ̀ tó lẹ́yìn ìlànà ọ̀tún ẹ̀rọ ẹ̀yà sí ilẹ̀ sábà fún géèkì yìí. lẹ́yìn ìbá ti kú pépè rí à níwá ìjẹ́nà. àwọn tó ti bẹ́ẹ̀ ẹ̀yà sí ilẹ̀ tó bá àti ní bọ́dáwó inú ọ̀rọ̀rùn à ìyá ní ọ̀rọ̀rùn káyé iná ayé gan-an ta ló fẹ́ wọ̀ àwọn iná iná tó kéré jù ní ìdáná tó lọ bí ilé ẹ̀ láti fi á mà iná tí tó bá tóbi jù pé iná rèé ní ìrírí iná tàbí láàrin iná rèé extended by seventy ìdíkì bá wọ́n rí òun lè gbé ìyá náà tó kéré lálẹ́ ìyá náà kálukú ayé akókò náà fún òun lè tó tó kéré àtúntò tóbi ọlọ́wọ́n ti àlọ́ máa náà àwọn ilé mẹ́tẹ̀ẹ̀ta tó yóò gbà fún jáde tí ó tẹ̀lé wọ́n kúrò dáàrí ní àìlò ìkọ̀ọ̀kan mú àwọn ilé wọ̀nyí lára àtàrò àkùnbíhà ìkọ̀ọ̀kan mú ẹ̀lú nígbàjọ́ sí ẹ̀ lọ́pọ̀ọ̀pọ̀ tí kò yọ̀kan wọ́n àwárí nìí ìkọ̀kan mú àwọn ayé iná ló ti ní àwọn àtẹ̀lẹ̀ tí máa ń tẹ̀lẹ̀ tẹ́lẹ̀ ní ìfì hà tí mo tẹ̀lẹ̀ bẹ́ẹ̀. ayé tá a wà yóò láwọn bá ti tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ní ti tẹ̀lẹ̀ yàtọ̀ ti tẹ̀lẹ̀ bàbá mi tán. nínú àwọn bá ti tẹ̀lẹ̀ yàtọ̀ ìyẹn wá sí jẹ ìyẹn wá sí mu jáde ní wàhálà tó táyé mọ́lá ẹ̀ lówó ni àwọn táyé inú àwọn kan ń láyé inú. ẹ rí ti báńtà ọ̀tọ̀ lọ ẹ̀yìn tí ìjẹun ẹ̀ tí ṣe bẹ́ẹ̀ mo ti láwọn ẹ̀wọ́ pẹ́ mo làwọn lọ ọ̀rọ̀ bá pé wọ́n bẹ́ẹ̀ ni ti àlùfíà mọ̀ náà. وقد تكلم الشيخ على ما يكون في ذا البلبع tàbágbà mi wọ́n ní ṣé òun sọ̀rọ̀ kọjá lẹ́yìn nípa tó ṣẹlẹ̀ ní lẹ́kì òní dáhùn bàtà bàtà bá kú tán òun la kàrà ẹgbẹ́ ìwé máa yẹ kó lọ́sọ́rọ́ ìlẹ̀ kọ́kọ́. àwọn nǹkan tí ṣẹlẹ̀ ló sàárè nínú sàárè náà ìtẹ̀lé ní ọdún sàárè òní òun ni àyà tó ń àwùjá àrùn àlùbáríkà wọ́n ti ọ́ òun ní ọ́ ọ̀nísàárẹ́ ọ̀nísàárẹ́ o èyí ó tó tẹ̀lé o wàhùnà wọ́n ní ìbà yìí sí akọ̀lá ìrẹ̀kẹ́lẹ̀ àdáyàmá yẹ̀kún ìgbà ààrẹ wọ́n ní ṣùgbọ́n àtàlà ìgbè tá àkàtàkà yìí nǹkan tí ó tẹ̀lé ní ọjọ́ àlùkè yàrá فيقول إلى أن يقول قيام الكبرى فكر بقيام الكبرى القيامة أرجع القيامة قيامتان ولذلك هو قيامة القدرة يبقى في ولي المرز وهذه القيامة أي قيامة لا تقطع بمثل تكون على كل إنسان في خاصته yóò tẹ̀lé ọmọ ẹ̀dẹ́ ènìyàn pẹ̀lú àwọn nǹkan tí a tàlẹ́tà fóun yẹ nínú ìrú ìrú ìdí wọ́n ń ṣe gbọ́ ní ìbàdí ẹ̀mí dáadáa rẹ̀ sááyù rẹ̀ à ń lọ à ń bọ̀ bẹ́ẹ̀ kí n fẹ́ gbá rẹ̀ kò sí fún yàrá níbẹ̀ òun wà kéèyàn àwọn olùkọ́ kó bọ̀ وهذه تقوم على الناس جميعا ظروف يعني تزكي كل يومين وتأخذهم أخذا واحدا إن كان كان الأمور جوية ما تعرفها àmọ́jọ́ ni gbogbo alájọ kójúmọ́ gbogbo alájọ orin òkè àti láti kọjá

láti inú sàárè wọn lèrọ́ọ̀fì àlàní fún ọba tí ń rí gbogbo àgbàlá ayé wọ́n ní àdàkọ̀ pàtàkì tó ní ní tó ń sọ pé pàtàkì àwọ̀ ìlà àjà gbogbo àwọn èèyàn yóò wà padà sí ààrẹ. وذلك عندما ينفق إسرافيل إليه يوسف وإليه يعقوب lẹ́yìn ìgbà tí sọ̀rọ̀ bèèrè tó ilé yìí tó fa bèèrè ìṣù sínú wo lórí màá tí ló fa ní tí màá tí fa tí ló fa ta ló fa ọ̀sìn orúkọ màláìkà tẹ́lẹ̀ ń jẹ́ pẹ́lápẹ́lẹ́ máa màláìkà orúkọ màláìkà mọ̀ apẹ́lápẹ́lẹ́ màláìkà iṣẹ́ ìṣẹ́ tó wọ́n ti tẹ́lẹ̀ ìjẹ́ tó ń náà ṣe ta fún ohun ọmọ lóyá ma fèrè sínú ohun tó bá ti fán àwọn yóò kú ẹni tó tó máa bèèrè قال تعالى الله أكبر سورة القرآن ونفخ بالصور فإذا هم من الحجاج إلى ربهم ينسجون قالوا يا ويلنا من بعثنا منهم قبل يلغى بصر الحديث إلا ما في كذبه يوسف gbogbo ẹ ni yóò máa ń pé àwọn ṣòfò lónìí pẹ̀lú jíjá náà ti di nílà ìfún. Wàkọ́lá dáadáa, ọlọ́run ní fún ìmọ̀ ní kú náà tó ti fà kí ìlú kọ̀ àbídá ọmọ ìyá ọmọ ìṣòro. Wọ́n àrùwá àrùwá òṣèlú jábọ̀ mọ́ wọ́n tó lè jábọ̀ lè sílà ní mọ́fàá ẹ̀yọ̀ kan lóṣù láti fi pọ̀ ìyàwó wọ́n ní yá máa ń yẹ ẹ̀yà bí ìgbà owó ní tọ́ ìyá bí tẹ̀lé tí ń lọ sí pọ̀ tẹ́lẹ̀ ọ̀gá ìlú ní ọ̀gá wa ní ọ̀gá wa ti àwà àtọ̀sí ọmọ èèyàn náà àtàwọn nǹkan ní ìtàlẹ́yìn ń yẹn wọn lò ويعلم حقيقتها ولا يعلم حقيقتها إلا الله kò sẹ́ni tó mọ pàápàá ti jẹ́ ìjọba ìjọba kí ẹ̀ mẹ́rin tó lè rí ìjọba ìjọba ìjọba èyí ń kíná sí sára ọdún ẹsẹ báyìí kíná sí pé tó bá ti wá kú lára tán tẹ̀wọ́ dà bí ò bá ti kú èyí ti wà láyé ìgbà mi wá èyí ò ní mímọ́ ẹ̀mí ti wà lára olóṣèlú náà bá ti kú tọ́mọdé náà kú wọ́n yẹ kí wọ́n tọ́jú àwọn tó tàbí ẹ̀wọ̀ sẹ́yìn yìí kò kẹ́ mọ́ ní o sẹ́yìn sẹ́yìn dára rẹ̀ mẹ́ta tàbí ìdílé ọkọ̀ dára rẹ̀ àmọ́dọ̀ wọn wọ́n wọ́n ní ìfọ́dá fún jẹ́rọ̀ mùsùlùmí ìlọrin ọdún ìlọrin tẹ wọ́n ní wípé àwọn arìnrìn náà kò wé o pé pé ẹnìkan tún yọ màá in fact ẹni yẹn àyà kan láti wà pé sẹ́yìn ti gbà ẹ̀ sí èdè àti wọn ìláyè tó dá tó bá kú ìjọba tó kò kú ó dá púpọ̀ mo gbàgbé bàbá àti máa sọ̀rọ̀ yìí ó ní àwọn kẹ̀kẹ́ tẹ́lẹ̀ ló kò lára gẹ̀dà rúùlù yẹn ló ní rúùlù yẹn lọ rúùlù yẹn lọ tó bá kú kìí fi kìí lè náà ní lórí ìlọlẹ̀ kí olùsẹ́ ìbá ti kú ẹmọ́ ìsàlẹ̀ máa tọ̀ ọ̀gẹ́ máa kọ́ lù òṣèlú ẹ̀rọ ẹ̀rọ wa lọ ẹ̀rọ máa gba ìsàlẹ̀ lẹ́tẹ̀ ẹ̀rọ fi àwọn àwọn akọ́tún máa ṣe mẹ́rin tó tọ̀ lùsùn dáadáa kẹfà yẹn tẹ̀lé wọn ẹ̀rì ẹ̀rì kù kò rí mọ̀ ẹ̀ṣẹ̀ ìlẹ̀mú ẹni wọ́n lè sọ pé ìbúdá ti lọ rí o wọ́n lọ sí ọ̀pọ̀ dá kò sí ní ìdá tó ti lẹ́yìn nínú ilé yẹ ìjáwé ẹ̀ṣẹ̀ tí òbí má wọ́n lọ wọ́n ti wáyé lọ́dún bá ìjà máa ní ti mọ̀ pé sáré ẹ̀dá rẹ̀. èyí dáhùn pẹ̀lú mọ́tò ìgbẹ̀gẹ̀ pàápàá rẹ̀ àfọwọ́ ọ̀gá ọlọ́run ló mà kò sẹ́tù àbọ̀lọ̀ wọ́n lè lọ́ba kọ́ọ̀dà sàárà ويسألونك عن الروح ẹ̀kẹ́ àwọn ويسألونك ó pọ̀ ọ̀pọ̀ àrùkọ́ wọ́n bá wọn wà bí ó wọ́n kọ́ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àbẹ̀rẹ̀ yìí àtàbí ọmọ bí àti àwọn gbèsè yìí tí àwọn yòókù àwọn nàṣọ́rọ́ àwọn káàbì àwọn abíyẹ́ bí àti wọ́n bá bí ó àpèjá ìlọ́kùnrin àníbi náà ọ̀bàtàbí ìlú àti Muhammad wọ́n mọ̀ á fi ọ́ àlùrúùsì ní pàtàkì ní àrùsì táwọn pè lẹ́bi wọ́n dà máa rí kúlì kan fún ọlẹ́bí ojú ọlọ́run mà ní àrùsì ní àmúlọ́bù àrùsì ẹ̀mí nínú àti ọlọ́run bàbá mi. ọlọ́run kò ṣe rí ó bá rí وقوله وتقوم القيام وتقوم القيام الذي أخبر الله بها في كتابه ولا لشان رسوله وأجمع عليه المسلمون والقوم إياكم من إليك إشارة إلى أدلة البعض wọ́n lè tí a bá sọ yìí ebi ń tọ́ka ní pé ẹ̀rí ni bẹ́ẹ̀ni ìdílé wà níta sọnù àwọn ẹ̀rí tẹ́ sọ́ka pé àwọn ẹ̀rí pé ìtọ́mọ̀ wa sọ ìtura ẹ̀rí àwọn ẹ̀rí àwọn ẹ̀rí tá a ti ní Quran àti tá a ní hadith ní sọ́ka ní sọ́ka pé bẹ́ẹ̀ni wọn lè jókòó ìtàkà nínú àdúrà ìgbé alẹ́ ti àpò àwọn ọ̀gá òbí rẹ̀ èyí tọ́mọ̀ bá ti fún wa nínú parí ayé àjẹ̀lí ìpínlẹ̀ kíkà ìpínlẹ̀ Quran àwọn ẹ̀rí òun ni ìgbé ìgbé ló sọ àtàlẹ ìgbé ló sọ ìgbé ìgbé wà. wàá nà ó fáàlù bẹ̀rẹ̀kìtà àwọn súnà ó nílẹ̀ ìgbòkìtà àwọn súnà wọ́n àti ìrẹ́ wọ́n ìmọ̀ ìmọ̀sílẹ̀ àti àpapọ̀ àwọn àpá mùsùlùmí wọ́n láàpì. láàká yìí náà ló sọ pé àdìdì wọ́n ní ìfòsìtẹ̀lẹ̀ àti àdámá tí ìkọ́pàá ti kọ́ nù àwọn àdámọ́ àti làákàyè tí gẹ́gẹ́ rẹ̀ sí èdè kọlù gbogbo àdámọ́ tí ìjọba ti kọlù onígbà táwọn ìgbọ́ ní àlejò àmọ́ tí lábẹ́ ìgbà ìjọba ti ń dè kò sí. òun ní ẹnìkan ti yọ ohun tó ń egun ẹran tó ti gbẹ ènìyàn ló gbé wá mú báyìí wọn bá ní Muhammad kébé ní orí mọ́ta wọn má dùn sọmọtọ̀ nǹkan báyìí tó kí láká yẹ nǹkan ti kọlù àdáhùn rẹ̀ nǹkan ti kọlù ọlọ́run ó gbé ilé ìdìde wà lẹ́nu alẹ́bi lásìlẹ́nu iná alẹ́bi alẹ́bi wa wà á dájú pọ̀ ìbéèrè rẹ̀ mọ́ alẹ́bi òyìnbá àti ìfowópamọ́ tọ́ka sí mọ́ alẹ́bi wa dájú pọ̀ ìbéèrè rẹ̀ mọ́ nǹkó ọ̀yìn náà. bọ́ ọba polówó fi ọ̀rọ̀ dé kọ́nà bá ń pè ọ̀sẹ̀ sẹ́yìn kò sọ nínú náà mo ti tẹ̀lé kóòlù ẹni tí àtẹ́gbà ń yẹ wọ̀ náà ló wọ̀ ẹni tí àtẹ́gbà ń kò lè wọ̀ náà káà náà bí ọba yìí pè padà kò lè wọ̀ òun ni òbí yẹ kọ́ sí àpá kan kó mọ̀ sọ pé àbí àbájáde fún ẹni kan mọ́ ẹ̀dẹ́ èèyàn ìlà alábájá ọmọ àlìjẹ́nà ni lẹ́yìn àwọn sáré ọmọ àlìjẹ́nà ni wọ́n kọ́dà gbọ́rọ̀ pé sọ́ọ́bà ọmọ àlìjẹ́nà yàtọ̀ àwọn sàáké sáré ọmọ àlìjẹ́nà ni wọ́n àbọ̀ ọmọ bẹ́ẹ̀ gbogbo àpẹẹrẹ tábàlù kan gbogbo àpẹẹrẹ tábàlù kárí lálẹ́tọ̀ kí ló bá nígbà àtọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ní gbogbo bàtà ń sọ̀rọ̀ nípa tara ẹni. Anábì rí ẹni kan náà ń sọ̀hábà. Anábì náà ah, ọmọ náà lọkùnrin yìí o. Ẹni yìí ń gbìyànjú bí ohun pọ̀pà. Tí ẹ bá ti ọkẹ́ ẹ̀dẹ́rì jẹ́ kí ọ̀gá yá ara ìta káyà kára ẹ̀ já ń jẹ́ kí gbogbo àwọn tí wọ́n wà nínú ilé ẹgbẹ́ òkú lẹ́sẹ̀ bá wà àmàlà ọ̀dọ́ àwọn ọjà ń ṣiṣẹ́. Èyí tí ó fẹ́ mú sọ́ọ́ bọ̀tá ní rí pé ṣiṣẹ́ náà àwọn alágbájá gbígbà pé olórí lè tẹ́ ìlú àwọn agbóhùn rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni sọ́bà yìí já ogun áá ah, ah, tí ìwọ̀n fẹ́ jọyàn àlejò alọ́mọ náà lélẹ́yìn ẹni wọn ẹni ẹni tí wọ́n gbàdúgbò wọn tó wọ́n tú èsì lé nígbà ni ìdásíbà akọ ohun àti wa gbọ́ pé ìdá báwọn àti báwọn sábà ní àti àbájẹ ah, láti tó yìí wọn gbọ́ ọgbọ́n gbígbà bá mi tó bá fi mọ sọ fún ọ sọ lẹ́yìn àwọn akéwì wọn sọ wọn o làwọn ọmọ bíi táyé wọn ní ìdìbò nínú àwọn ọmọ lọ yóò kú ìdìbò jù ẹgbẹ́ àdúgbò ẹgbẹ́ àdúgbò gidi ni ó kàn mú ibi ìdà omi gúnlẹ̀ tí ó wà pọ̀ lọ́ ẹni wọn wọ báyìí tó ti pa rẹ̀ ọlọ́mọdé sọ́dà pàwọ́ sí i ó ti àti ìfọ̀rọ̀sọ. tó dé bá ti tara rẹ̀ ìnira tí ń rí nígbà tó ti fi nǹkan rẹ̀ gúnra rẹ̀ ọtí mọ́gìdì pa rẹ̀ ni wọ́n sàmọ́ jọ́ fún wọ́n sàmọ́ lọ́rùn mọ́lẹ̀ ọ̀bẹ́ lọ pa rẹ̀ ni ìnira tí yẹn ń rí òun ní pẹ̀lú bí wọ́n ti tara àyàn ìnira yẹn

àlọ́nà ti gbà wọ́n lẹ́rù wà lọ́wọ́ ọ̀rọ̀ tó ń sọ ní ọ̀nà gbà wọ́n lẹ́rù fúlàní ẹgbẹ́ ìgbà lérò pẹ̀lú kọ́nà gbà wọ́n lẹ́rù tí èyí ṣe pé tó kí wọ́n kúlẹ̀ kọ́nà gbà wọ́n lẹ́rù níta ìgbà lóde ní ọmọ àjẹ́nà ní ẹ̀rọ náà wà ní ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ náà láàbọ̀ ọ̀dọ̀ máa sọ pé lágbájọ ọmọ náà àyàfi àwọn tá àtẹ́bí bá sọ pé lágbájá ọmọ náà ni àmọ́ sọ pé ẹni bá ti ṣe báyìí lọ́dún yóò wọ̀ náà ni. ẹ gbọ́dọ̀ náà ẹni bá ti ṣe báyìí wọ́n ti lè wọ́n ní yóò wọ̀ náà sábàwárẹ̀ tó ṣe ewé ètò ìkúlélẹ̀ àgbọ̀ ọ̀gbọ̀n náà. àná sọ̀rọ̀ máa wà lọ́sẹ̀ olùkọ́ gbẹ́sùkù tó bá kọjá kó tẹ́ ànábì ló wúlẹ̀ wọ̀ láti ṣe sọ̀hìn kan lóògbò ẹjọ́ alájọ́rò kò yí padà bẹ́ẹ̀ bá tẹ́lú àpẹẹ̀pẹ̀rẹ̀ àpú bẹ́ẹ̀ gbọ́dọ̀ tó bá ẹ̀kú mùsùlùmí ni àníkẹ̀lọ́ ọmọ náà àyàfi tàbárígẹ́ tèèrí tí wọ́n náà ti lágbà alẹ́ nígbẹ́ alẹ́ sọ́rọ̀ ẹ̀sìn wọn ní general pé ẹ̀sìn báyìí ní kìrìsìtẹ́nì lápòjú rẹ̀ pé bá kú lórí kìrìsìtẹ́nì náà ní ọmọ lórí bẹ́ẹ̀ ó lágbá kọ́ orí mi sájú ọ̀nà tó pọ̀ ọmọ náà ni ó gbọ́dà kú náà gbọ́dà kú à ọmọ náà ni ọmọ ọmọ bẹ́ẹ̀ tó ní ẹ̀ẹ̀mọ́ áàdù tó bá kú ẹlòmíì láàrin tó tó fi ayé lẹ̀ ó lè tó bá wájú ọlọ́run bá ní gbèsè àlọ́sùn kò kàn rí àǹfààní àti sọ pé mo ti di mùsùlùmí ni ẹ ti yé bá jẹ mẹ́rin bó ti wá léwu kéèyàn pẹ̀lú ọlájá bí àìní yìí là ń sọ ẹ mẹ́tìlú bọ́ orí mo wọ̀ yìí dábàá jẹ́ o bí àìní yìí lágbájá ọmọ lágbájá ọmọ náà ni bẹ́ẹ̀ náà ló ti léwu wájú ọlọ́run káàkiri lọ́gbájá ọmọ àjẹ́ náà fọmọ náà nìkan àwọn ẹ̀mọ́ ọmọ ẹ̀yìn sàn tó wà lẹ́nà àtọ́tọ̀ ìyàtọ̀ ọmọ náà ẹ̀yìn tó ìgbẹ̀ yọ dáa bí kí ní ti aburú bí wọ́n lè ti aburú tí wọ́n fẹ́ ẹ̀wọ̀n ìwọ́n máa náà ẹ̀yìn tẹ́ iná sàn tó wà lẹ́nà bákan náà bá bú ẹ̀ lé àádùn tó wà láàrin méjì kọ́wọ́ máa ti dà mí lọ́mọ náà lá bó ti bó ti tó tó bá wà tẹ̀lé wọn àkàdámá tó wà tẹ̀lé mọ̀ yóò wọlé tó àà ìyẹ́ ìgbé bẹ́ẹ̀. فقد أخبر الله عنه في كتابه وأقام الدليل عليه ورد على المنكرين بالبعض ṣùgbọ́n ìṣúwà ní Muhammad. Àpàtàkà ọlọ́run ọba ti fún wa ní ìrònú síra rẹ̀ níjà Muhammad kẹ́lí. Pẹ̀lú àwọn ẹ̀rí tí wọ́n wa sí ń sá fún àwọn tí wọ́n ṣe tí wọ́n tí wọ́n takò ọjọ́ ìkìyàmà ọ̀pọ̀lọpọ̀ ayé àwọn ọ̀pọ̀ àni bẹ́ẹ̀. لما قال نبينا محمد صلى الله عليه وسلم خاتم النبيين بين تفاسير الآخرة بيانا لا يوجد في كثير من كتب الأنبياء وانتم تبعنا محمد الله عليه وسلم olùgbẹ̀yẹ̀wò àlẹ́bí ọlọ́run òun bẹ̀rẹ̀ sí àlàyé tó pọ̀ tó kíyà tó pọ̀ tó wẹ́wẹ́ ní gbogbo àti àmà tí ó tẹ̀lé àti ìfọ̀ ìyàn rẹ̀ mọ́. wọ́n ní sáàárí ẹ̀ tó tẹ́lẹ̀ ààrẹ tó sàlàyé bá wọn nínú àwọn àlẹ́bí tó kọjá lọ kọ́dà ààrí nínú àwọn tó kọjá lọ tó sàlàyé bí àdìgbò àti sàlàyé àtàlẹ́bọ̀ àlẹ́bí tó sàlàyé àlẹ́bí tó ti bẹ́ẹ̀ náà àwọn ẹ̀ta kò àwọn èèyàn ń takọ ọ̀nà táyẹ̀ ní takọ ọ̀nà kìyàmà ọ̀nà méjì ni àwọn kan takọ náà pé kò sí kéde àwọn kan takọ pẹ̀lú tètè ẹni takọ tètè ni òun ṣe eré sílẹ̀ ni bẹ́ẹ̀ bá ń ṣe eré ní kọjá ìkìyàmà ẹni òfin ti mùsùlùmí o kọ́ ọ̀pánìyàn ẹni tí wàá ti yọ ọlọ́run àbáfẹ́ sọ̀rọ̀ ayé fún wa bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ ayé fún mi kéye ni wọ́n ṣe eré sì náà. tá sàkùntàlọ̀ ní kìsìmọ̀ rẹ̀ hari àrí ìtẹ̀gbàdàgbàdà ní kùrán tó yóò tẹ̀lé sáàrí ìtẹ̀gbàdàgbàdà ní àti tó yóò tẹ̀lé mo máa ń béèrè ọ̀dọ̀ pé ta lọ tó pọ̀ ní ìtumọ̀ rẹ̀ lọ́mọ́ ẹ̀sìn mẹ́wọ́ jà ní ọmọdébà ọmọ ta ń lọ tó pọ̀ mọ́ ìjọba ìjà máa bẹ̀ ta ń lọ tó pọ̀ mọ́ ẹnìkan lọ tó pọ̀ mọ́ ó tún fẹ̀lẹ̀ yẹn ó nínú fún ìgbà kùrán ìbò àti wọn dáwọ́ pẹ̀lú kùrán àti ọba ẹgbà kùrán bẹ̀lẹ̀ sọ̀rọ̀ والجزاء إحسان على الأعمال ليه أولته توجبات إلينا يتوقف طافل بالعقل والواقع الشرع قول لله يقول أولا لك الهكاية قال تطور الشريعة فإن الله نبه العقول إلى ذلك والله قال لا تنفس الهكاية في مواد كثيرة من الجرحان لما هو يتقوى من الجرحان حيث ذكرها بدون بعد الصوم أنه لا يليق بحكمته وحمده أن يقف الناس سلفا مثل صوت صوبة صوم يوم ربيع

wọ́n ní wàhálà pé pọ̀ ayé akólógbà ọmọ ìhábàtà ìmọ̀rún ọ̀rẹ́ ìhàn ní kàwá da yìí lásán ní ìlàsẹ̀ kàtí parí bí ẹsẹ̀ lé ẹ̀yìn lé tí máa kọ́ ọkọ yìí wọ̀lẹ́rì sàbù wọ̀lẹ́rì àkọ́bù jẹ́ òpé ìní àti ìdíyẹ jẹ nígbà yẹn bá kọ́ ọ̀dọ̀ ni àbí ìlẹ́nu fi sàn yín nígbà tí wọ́n tẹ̀lé tẹ̀lé ní ilé àti ẹ̀jẹ̀ pàpà kọ́bìnrin wàá yẹ kúrò lọ́sẹ̀lẹ̀ kàlùmọ́. ẹ máa rò pé àfàlẹ́ àlù àlù mùsùlùmí hàn àwọn ayàbáyé ọlọ́run láàáyì lọ náà bá ń fi ẹgbẹ́ ti sábà lọ.

lákàtí ní gbẹdẹ lábàárí bí báyìí ọlọ́ọ̀ba ó ń dára àìpadà ṣe ṣé èèyàn dáadáa á fi wé èèyàn kú fàyínà báńkì ọdún sí ní ìjẹ́bọ̀ kọ́kúlẹ̀ àìsíkìdà àìsàn ọgọ́rọ̀ èèyàn ló pọ̀ nínú àwọn tí wọ́n ń ṣe dáadáa láyé dáadáa tí wọ́n ń ṣe wọn rí dáadáa wọn ò rẹ́sẹ̀ láyé láyé ẹlòmíì kírun ìgbàwẹ̀ ìdí gbogbo ẹ̀ àtìlà rẹ̀ dá gbogbo ẹ̀ dá ìdí ẹ̀ lójì fún ma kò rí lẹ́ẹ̀rà ní pé ó kọ́ lé kò bá wọn lọ́wọ́ tó rí bá fi yẹn báyà dì lọ lọ́wọ́ jésù ti rárá láyé ilé iná ìlẹ́rìí ní kíra dá ẹlẹ́sìn lọ́nà ẹ̀yìn náà ti gbọ́nà òṣèré fún láyé bí kọba sí kọba tọ̀dá káyọ̀ pé ó àà òyìnbó lábọ̀ tó dá ẹ̀ẹ́rì àwọn tí wọ́n ti lọ láyé wọn ẹ̀ẹ́rì àwọn tó yẹ pé wọ́n ò ti lọ láyé sẹ́yìn náà fi ní àá ah, alábàákù làwọn lè ní ẹ̀ ní ẹ̀ wọ́n ti lọ bẹ́ẹ̀. ewu wo ìlérí àwọn tí wọ́n ń bayé jẹ́ ẹ̀ẹ́rì wọ́n ti kú bẹ́ẹ̀ ìyàwó lè jẹ wọn tí wọ́n bá tún lọ sí kọ́ọ̀tù tí wọ́n kó ẹ̀sìn ẹ̀sùn àìmọ́ye sẹ́kọ̀ọ́ fún wọn kó fún ìlú kọ́ọ̀tù. gbogbo ayé ti gbé ebi bàjẹ́ ni wọ́n gbogbo ayé pé alára àwòbáyé jẹ́ ni wọ́n wọ́n bẹ́ẹ̀ tí ìyàpọ̀ jẹ́ lérí sí àbúlé ẹ̀yìn òní wọlé irú àwọn bá àti owó ti lọ bẹ́ẹ̀ wọ́n nílẹ̀ náà látàrí lábábọ̀rọ̀ àwọn tí wọn nígbàgbọ́ pẹ̀lú àlùkò àwọn tí wọn nígbàgbọ́ pẹ̀lú àdíjà tó sọ̀rọ̀ ọlọ́run ìwọ̀n ìwọ̀n bára ká ìwọ̀n sọ̀rọ̀ wípé kẹ́yìn àwọn ilẹ̀ bàbá bá ló ti ní ìjẹ̀mú ọ̀gbọ̀n àti ìjàdá àlá ìjọba mi àti tó sàlẹ̀ iná ẹ̀mọ iye èèyàn burúkú sẹ́yìn kẹ́kọ̀ọ́ àwọn èèyàn burúkú ni àbí ìyá burúkú ni kọ́dà kò kọ́dà kò jọ sókè sábà pé áá ah, ah. ó padà rárá ewu rẹ̀ àlékò lọ sí ewu àlékò lájẹ́ ti ewu ìyẹn ní jẹ lọ́wọ́ tó fáyé rẹ̀ ó fọ́rọ̀ ewu rẹ̀ wọ́n sì gba ẹyẹ tí ayé tí ayé náà lórí àwọn olóògbé àwọn ayé ẹ wọ́n fọ́n wọlé oṣù lọ bẹ́ẹ̀ so èyí jẹ́ tòkúrẹ́ jáde ẹgbẹ́ tí náà yìí ó lè ti náà tó tó ti gbogbo ẹ̀ ló tó níwà tó tó ti gbogbo ẹ̀ ló ẹ̀wà rí ẹ̀wà rí ọ̀nà kan ẹ̀wà arápẹ̀rẹ̀ kan láyé ọ̀gbẹ́yà ilé ìmọ̀ ìdáná ayé yìí ẹ̀ ilé ìlú wa lọ bí àti mẹ́rin rẹ̀ ọ̀nà gbàgbé làákà ọ̀nà gbàgbé wọn fi máa ń yìí sọ̀rọ̀ làákà yìí lẹ́gbọ̀n mọ̀ pé ẹ̀sán bẹ̀ lórí ìjẹta tá a bá gbàgbé kan kankan bẹ ẹja sọ wa wò. àlùjẹ̀dá òun ní ìdáhùn ẹja sọ wa wò. mọ́jú kí ẹ bá ìjọba wọn fi ẹ. ìsìlámù fẹ́ bẹ́ẹ̀ kí ẹnì kan wọ́n bá ló jẹ́ ìlú àbàlùjẹ̀ má jẹun wò láyé ẹ̀sán bẹ́ẹ̀ ló yẹ tó jẹ́ jẹ́ láyé àyẹ̀wò jẹ́ láyé ìyá àìnígbà tó ń tọjọ́ ìfìyàmọ̀ òun ní òjé tí bàjẹ́ ó kú láwùjọ àìsàn ayé nígbà bọ́ọ̀lù làwọn ẹbí ń yẹ̀yẹ́ yẹ ẹgbẹ́ mọ̀ pé wọ́n bá wọ́n gbà lóòótọ́ pé ẹ̀sẹ̀ ẹlọ́kọ̀ọ́ tó o bá mú mọ́tò àwọn ẹbí wọn kọ́ òun ìgbé ọ̀wọ́n kó wọn kó wọn lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ báyìí àwọn ẹ̀yẹ́ kó òun ìgbẹ̀lẹ̀ ìgbé owó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mi kó jẹ lódodo yìí tó ìfún tó bẹ́ jẹ sí tó bá ní mo fẹ́ bọ́ gbogbo nàìjíríà gbogbo ní ọmọ láàrin ọdún kan ó lè bọ́ wa tí ó fún wa ló ń tí ó fún wa ló ọ̀sán tí ó fún wa lájà lẹ́lẹ́. àwọn lè tún gbó mo fẹ́ kó bẹ́ẹ̀ sẹ́fẹ́ kéde ọ̀sẹ̀ àgbẹ̀dẹ̀ bí mo kó kí lè máa gbé kí n tó dájú nígbà pé àìyáwó bẹ ẹ̀ẹ́sán ti ń bẹ ní sáwájú láyé olóògbà ẹwà wù sí àbájọ ayé lónìí àìní àwọn àbá kò sí àbá láyé níbi tó àbá ìlú fún ẹrù ìlú tó àbá ìlú ọ̀lá ìlú sí ẹwù àwọn ọ̀sán ní àwọn àbá gidi ẹ lọ kọ̀m̀pí àrẹ sí ìlú àyè ọlọ́run ò jẹ́ ìlú kan tó yá pé ìlú yìí á àkàndá fún yà náà kò sí ìtọ́lọ́dá tàbí àwọn òdá ìlú fún ìjádùn kọ́lá kẹta tó wọ́n ṣe náà táwọn ní kéèké tó wọ́n ṣe náà bẹ́ẹ̀ kéèké tó wọ́n ṣe náà bẹ́ẹ̀ amẹ́ríkà lọ́pọ̀ tí ó túnmọ̀ amẹ́ríkà uk lọ́dún náà bábẹ̀ wọ́n sì ń gbádùn so èyí àwọn èèyàn níbẹ̀rù àlèkèyàmà wọ́n kó ẹwọ́n wọn àfa àtàwọn ayé lónìí àwọn afa àti máa ń dọ̀ lórí ọmọ ọkọ ẹ̀ lẹ́yìn rẹ̀ tọkọ ń dọ̀ sí ó ń dọ̀ sí pé ebi ń jẹ́ ọmọ sílẹ̀ ààrẹ ni wọ́n sọ kọ́lá tó kó wà ní ọmọ sílẹ̀ kéèké máa sàlàyé ọmọ sílẹ̀ ọmọ sílẹ̀ ọmọ sílẹ̀ àwọn Amẹ́ríkà àwọn èbó ni ìtàwọn ń lémù ìjọba ìtẹ́lẹ̀ wọn ni yẹn ọmọ sílẹ̀ lóbi tẹ́tì àwọn olùkọ́ ìlú wọn bẹ̀rẹ̀ àwọn ọmọ bèèrè kéde kò sí kéèyàn mú èèyàn jẹ́ sí èèyàn èèyàn èèyàn èèyàn bí sí ẹ̀ kéèyàn sì láyé kan ti ọ̀pọ̀ lọ́wọ́ tí wọ́n á tàn ayọ̀bẹ̀rẹ̀ ọba ẹni wọ́n jọ ń jẹun lọ́wọ́ ẹ̀lọ́pọ̀ kó fẹ́ òun kò fẹ́ pa yà ni yàjọ líle wa ó tún tẹ̀lé lọ ilẹ̀ fẹ́ jẹ ó tún tẹ̀lé jẹ yóò wá ilé kan pọ̀ bí wọ́n lé wọ́n á dùn. ẹgbẹ́ àwọn ọlọ́jà ìgbé àmọ́ wa pẹ̀lú sẹ́ ẹgbẹ́ àwọn ọlọ́jà ìgbé àmọ́ pẹ̀lú wa. tó o bá ti tẹ́ láyé tẹ́ dáadáa ọ̀sẹ̀ náà ẹ̀wọ̀ ìyẹn ní ẹ̀sìn tó o bá jọ ní ẹ̀ bẹ́ẹ̀ náà lè pẹ̀lú wa. méjèèjì ni ìsìlámù tó mọ̀ mọ́ kojú ẹ̀sìn ọwá ní ìwà òfin ìtumọ̀ ìwà ní ìwà ń ẹ̀sìn. ẹ gbogbo àwọn kan tí ń jẹ́ kìíní àlọ́ àpè ẹ̀mọ́ ìwà ń nínú àwọn orígun ẹ̀mí wa ẹwà àtọ́lá ẹwà àtọ́lá sábàlá yìí sáàtọ̀ pé ìrùn rẹ ìjú owó fi mà pé ìrùn rẹ mọ́ṣálá ọlọ́run tà òun tú àìdá tí wọ́n bá ti dá òun ní sáì pé ìrùn yẹn wà àtẹ̀lẹ̀ tí wọ́n bá ti dá nínú rẹ wọ́n gẹ́gẹ́ mọ̀ àpẹẹrẹ lọ́wọ́ ní ìwádùn sọ́wọ́n alhamdulillah ọlọ́gbà ọlọ́gbà ẹ̀wọ̀n tí kí tọ́bá tí tí ó ṣe ìdílé kí ìwọ̀n rẹ mọ̀tú ọlọ́gbà ní muhammadu allah wa sallam ní sọ́bù ní kabul ọ̀hán wà á fi ní sọ́lá ọlọ́gbà wà lẹ́gbẹ̀ẹ́ kí wọn èyí náà عن الفحشاء والمنكر ìlú yìí ó kọ ìwà bàjẹ́ fún ọ àti ìwà tẹ́lẹ̀ kọ́ tí a ti gbọ́ ẹ̀yìn àbáyà yìí ìlú ní kọ̀ fún iṣẹ́ tí wọ́n ti láàrin wọn níjọ́ tí ìlú yóò bá ti dé ọ̀fíùn òun náà ń sọ̀rọ̀ báwo ó ní àkọ́kọ́ iṣẹ́ tọ́lọ̀ wọn wọ́n kọ́ ọmọ olùtẹ́tọ́ ọmọ èèyàn máa ń ṣe

kò ní máa sí ọ̀dọ́ rẹ̀ wá lọ́dọ̀ àwọn kan kò ní máa lọ jíjẹ́ olówó ẹwà ti díyà ní ẹwà ti díyà wọ́n ní láìsí tàbí àwọn òfẹ́ lọ́sí lọ́sí lóyìn ọgbọ́ ẹrù ládá wọn fẹ́ fẹ́ lápọ̀ ẹgbọ́ wà ní láìsí ìlú lẹ́sà ní àní ìṣẹ́wó àti fọ́rin àti ìkẹfọ́ ẹwọ̀n àwọn ìkẹ́lẹ́ kọ́wọ́ ìfọ́ ma àwọn ìkẹ́lẹ́ kọ́wọ́ tó ń kírun jù bẹ́ẹ̀ lọ wàá gbọ́ àwọn ìtúbà ló jẹ́ wàá lọ́wọ́ 30,000 naira ìgbẹ́lẹ́ fún alójú ráìsì náírà èso oró inú àwọn ayé ní àwọn òrọ́bọ́ náà rẹ̀ dá sílé tiwa àjẹbá gbé àtàbọ̀ ó ti lóbi tí ó bá ti lè fún ìwà ẹ̀ kẹ́ẹ̀kì wáyé wò ẹ wá wo àwẹ̀ táǹtà náà ẹwà àwẹ̀ náà ń gbà yá rẹ̀ nínú àmọ́nà kó ti bá alẹ́ fún ọ̀sẹ̀ yà kàmà kó ti bá alá àdàkún ẹ̀bùrákìtì ní sáàfin yẹn máa gbàgẹ́ ẹgbẹ̀rún náà wá ní kò sí sápẹ̀ nípa ẹ̀rọ náà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí máa mọ̀ wá gbogbo ta ní ẹbí ẹsẹ èyí ta ní kẹmọ ẹsẹmọ ju ìsápẹ̀ pẹ̀lú ọmọ ìwọ́n ti wá lówó tí wọ́n lọ tí wọ́n lówó tí wọ́n lówó máa jẹ ọjọ́ náà yókù yọ báyìí yúwo yọ fún wọn ní fọ́nà báyìí fọ́nà báyìí tẹ̀lé tọ́lọ̀ lẹ́yìn wọ́n nìkan bọ́ọ̀lù àníwọ́ tá a fún ọ àwọn nǹkan ní bẹ́ẹ̀ dèdè tó ti gbọ́dọ̀ yọ fún wọn lẹ́yìn owó tá a fún ọ lákàánù ẹ̀wọ̀ hajj kí láti sọ mọ́rin sọ fọ́wọ́n bó tí ó sọ àwọn ọ̀rọ̀ bàtá tí ó sì díyàn tí ó wà bàjẹ́ rọjà akàyọ́mí wà ládájú fún òmù kò sí ẹ̀sán ní ìmá fún hajji tó wà bàjẹ́ náà ẹ̀rọ kò gbọ́dọ̀ sí ìwà àárọ̀ gbọ́dọ̀ jáde ẹbùnà fátímà ọlọ́kù ọlọ́jà ọlọ́kù ọ gbọ́dọ̀ díwó lọ mọ́ká gbọ́dọ̀ díwó lọ mọ́ká wà lọ́dá mẹ́fún rẹ̀ ọ̀dá tó tó tó lè hajj àgbòsó ìwà bàjẹ́ ló pè bẹ́ẹ̀ gbogbo ní jẹ́ bàjẹ́ mọ́tìmá ní mọ́tìmá hajj ìdí àfọ́fẹ́ ká mú bí ọ̀rọ̀ tá ń sọ ní olùsàn wàlìyàzáwò alẹ́ àmàlì ẹ̀sán lórí àwọn sábà ti alẹ́ àmàlì ó lè jẹ́ dáadáa àbí pẹ̀lá ẹ̀sán bẹ lórí ẹ̀ lọ́wọ́ pé ó làákàyè gan fi rẹ̀ bẹ̀ ó ń lẹ́nu làákàyè tẹ̀lẹ̀ yẹn rere yẹn rere yẹn bu rẹ̀ wọ́n náà àjẹpé ayéta ń gbé yìí náà agbọ́dọ̀ gbá pé ààrẹ ẹni tí ń ta fún ó sì gbá yìí lọ bẹ́ẹ̀ ìyàwó jẹ́ àwọn kan láyé bẹ́ẹ̀ o wọ́n ti mú ojú ìsìn náà ìyàwó jẹ́ bẹ́ẹ̀ ẹ wá ní ọlọ́ba náà ó bọ̀rọ̀ jẹ ya ẹ̀. àwọn kan ti sinú ọ̀sẹ̀ ìyàwó pẹ̀lú ẹlẹ́tìmẹ̀lì yá ẹlẹ́tìmẹ̀lì kí ẹ̀rẹ̀ ní máa ń lọ àtikọ́ lọ mọ́sálásí kì í bá yẹn jà kì í sìgìrì kankan ní máa ń dá àwọn onígbòrò lẹ́sàn tí bàbá ọlọ́mọ bá ẹ̀sán bẹ́ o ẹ̀sán bẹ́ tí wọ́n tọ́ba ti tọ́ba ti ti dé tọ́ba ti kó tọ́ba ti ti mọ́ bí ẹ̀sán bẹ́ ọlọ́mọ kó fún wa ní dáadáa lórí. Thank you. four five six number one ẹ dákọ̀ ìgbà tó bí àgbéyà kọjọ ọdún ọ̀sán ẹ dákọ̀ ìgbà tó bí ìrọ̀lọ́ mo ní ẹ̀kọ́ kan ní kẹ́ bí ìrọ̀lọ́ Thank you èmi sọ báwọn tó wájá ilẹ̀ lórí àmọ́ tó bẹ́ẹ̀ òkúkẹ́ ni mo sọ bẹ́ẹ̀ ọ̀kẹ́ wọ́n ká ilé ẹ̀mọ́ lọ́wọ́ àrùgbọ́ló ti rí ṣẹ́gẹ́dì sí ìgbòló ti rí wọ́n lè gbé fún tó bá ní sí bá gbé lọ́wọ́ kabalumọ́tò rẹ̀ ọ̀nà tẹ́ẹ̀fẹ́ ká ẹ̀rí òpá pàtílẹ̀ fi ní ká orí òkú mọ́ ẹ̀ lọ́wọ́ ní ìsìnkú bá gbé lọ́wọ́ àbí pé kò náà ló bẹ̀ wọ́n ẹni tó bẹ́ yàn ní àtẹ́lẹ̀ tí bákan náà ní àwọn olóbẹ̀ wọn tàbí ẹni tó tàìdájọ́ pé apààyàn gágá tí wọ́n gbé láti ẹ̀ká fún òun ni ẹni tí tó pàdùgá àwọn tó wọ́n ń bẹ́tẹ́ pé bàbá àtàlẹ́ náà wọ́n àwọn ò ní pààyàn ìdájọ́ tí wọ́n lé agbára bí àwọn tí wọ́n rí ipò àwọn èèyàn ni tẹ́gbẹ́ àwọn tí wọ́n rí ipò nàìjíríà ni kẹ́nìkan máa sọ wọ́n di àkókò ẹgbẹ́gbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ọ̀dà èyí wọn ràn kò ràn wọ́n kò lè ní ó kú lẹ̀ irú àwọn bá àwọn ìdájọ́ kan bẹ̀rẹ̀ pé pé ti jájọ́ hákù bọ́ tọ́lọ́ ti pé àwọn ẹ̀ẹ̀tẹ̀ tó bá burú yóò burú lé irú ilé nígbà ṣe wọ́n mọ̀ lè sọ lọ́sọ̀ ànábì léwu máa rí sí ẹ̀ máa tagbó máa bàtàlẹ̀ àwọn tọ́ọ̀bì abàtàlẹ̀ àwọn olè kẹ́kù máa lè ṣe yóò kọ̀tọ́ láti gbọ́dọ̀ lọ́pàá sí lọ́dọ̀ gbogbo àwọn bá ní ìdájọ́ fún gbogbo wọn ìdájọ́ àwọn amọ̀gbà ni àwọn tẹ́tí àwọn làwọn dúró bàbá àbíkẹ́ gé apá apá ọ̀tún ẹgbẹ́ ẹ̀sìn òsì àbíkẹ́ kan lábẹ́lẹ́ ṣùgbọ́n àwọn táwọn ìdájọ́ táwọn ẹlẹ́yìn rẹ̀ tó wá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọ̀hún ti dá san kálukúlẹ̀ kan wọn bọ̀ pé ẹni tí ó ní kan fàyà wá pé àwọn àánú náà pé ẹ̀ka di àbí yóò san owó ẹ̀mí ẹni tó fàyà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn ni àwọn yàrá sanwó ẹ̀mí tó pa àwọn ni náà pa ni àwọn tó bá jẹ́ bàbá àtàlà tó bá mú wọn ìdáwẹ́ mú òkun ọ̀nà ọlọ́run tààlà àìlànà sọ̀rọ̀ nọ́bà 2 nọ́bà 2 ọ̀rẹ́ tó kà mú ẹ̀ Àwọn jíìpù jíìpù jíìpù dáa náà. Náà nípa ìmọ̀ ìrẹ́ ìmọ̀pọ̀tọ̀ ọmọ nípa ìmọ̀ wà àìmọ̀ àgbọ́lé ó ní pẹ̀lú fàbùnáìsàn o tó bọ́yá pẹ̀lú kan kọ́ fún yí láti máa ń sọ pé tẹ́rù kọ́rẹ́ máa ń sọ ẹmọ́jà máa dàmú bí ó kọ́ ó kọ́ bá náà sọ káyọ̀ máa dàmú lórí ẹ̀ ó kọ́ tó dáa Abdullahi Abdulrahman abdul ẹ̀sìn gbogbo àwọn ànábì ọlọ́dún ti tọ́ yusufu lukman àwọn àwọn ẹni rẹ̀ àbúkọ àwọn ẹni rẹ̀ gbogbo àwọn tàbí àti àmà wọ́n ti pọ̀ tó kò tí wọ́n ti lè mọ́ tó ọ̀lẹ́ sọ́wọ́n tán kọ́dà àwọn mọ̀lẹ́bí yìí kò tí wọ́n ti lè pọ̀ tó ọ̀lẹ́ sọ́wọ́n tán pé àbẹ́kọ́ kọ́ lágbájá jọ ara wọn ni ó fẹ́ láti ká máa ń sọ àwọn kọ́ àwọn kọ́ láyé sọ yìí kí máa wá fún rẹ̀ láti rí láti fún rẹ̀ kí sọ ìsirayẹ́lì kílàkọ́ aláàrẹ̀ ibrahim la torí ọ̀tọ́bára ibrahim ti àbúrẹ́bí jẹ́ ibrahim àdébìkan jẹ́ ibrahim àti wọn ní kí wọ́n aláàbẹ̀rẹ̀ fi ló kọ́ wẹ̀ aláàtọ́mọ ní òṣùmọ́n àdébìkan tó kí ní kílì òṣùmọ́n àníyàn òṣùmọ́n ọ̀tọ́bára jẹ́ kò tó wà pé mo tó pọ̀ mi mo sọ pọ̀ mi ó tó wa pé ẹni báyìí ló jẹ ọkọ̀ báyìí rí kó tó wa ní ẹni máa sọ fàyí máa ní tẹ̀ jẹ́ lára ó pọ̀ bá káàkiri mọ̀tàfà wáyé bí èdè fẹ́ bí fàyímọ̀ bí fàyímọ̀ ní bá báwọ̀ mímú ní àmà bí báwọ̀há báwọ̀há ní bí àyè ìrìnàmọ̀ lè jáyé ẹ̀kọ̀ akó wà lábáwá wọ́n tó dé sí ìwọ́n tó kọ́ àbúrò lógáàrù wọ́n ní fẹ́ ìwọ́n lọ ẹwọ́n tó máa bí irú wọ́n ní fẹ́ àbúrò ọ̀rọ̀ ọ̀tẹ́ ọlọ́wọ́ sànù wa tó àwọn tára ní jẹ́ mọ́tò ní a ní sọ́sọ́ náà nípa gbogbo sábà ń tẹ̀sẹ̀ ní ayé wa tó dàtà máa sọ káàkiri mọ̀tẹ̀lẹ́ ìpìlẹ̀ wa ìkẹta ikọ́ra mi mùsùlùmí náà tí ó kù ká àní tó ti fún ìgbà ìkẹta ayé àmọ́ ha ló parí tẹ́gẹ́gẹ́ ó ti jábá ìdílé ìmọ̀ lágbájá ọmọ náà ni o tó dá tó sì máa ìrántí rẹ̀ ọlọ́run ká àrà sọ nọ́mbà fọ́ wàá sàmì àbá sí èdè bá gé náà.

Ìwé ìwé lọ́wọ́ wá dé ní ní. Olóòtú ó náà wọ́n yẹn ní. Ọlọ́run ọmọ náà wọ́n yẹn. Bí jẹ́ bá bẹ́ẹ̀ tí olóòtú tó máa jẹ́ na àwọn sábẹ́gẹ́ pé àpò ìrún wọn pé wọ́n lè kí kadà kọ́dà bá ti bá lọ nínú wọn tó sùn fa ó sì gbàgbé látọ̀ tó bá jí lọ bá jí ó ń sùn. èyí tó wá ń sùn tàbí ayé ayé tó ń sùn lásán wọn fẹ́ràn káàkiri àtàwọn àti ìtawá yìí wọ́n sì ń dùn. ṣùgbọ́n òbí ọ̀nà ṣùgbọ́n ní ó tó gbogbo wọn tó wọn sọ lórí nígbà náà wù mí. kí làwọn pè wọn àgbà náà rí? síbẹ̀ ní ìgbọ́n tó pè ká àtàrà tó ká ẹrú ẹ̀ẹ́dì tí káàkiri ilé ìwé ìnáwó iná wá ń jó lé áàbídá mọ̀ òun náà ni kí ẹ̀mọ́ ni yorùbá èsù tí jókòó sí ẹ̀mọ́ tí bá dé lú àwọn yorùbá yìí èsù tí jókòó sí ẹ̀mọ́ wọ́n jọ kí wọ́n kò lé bàbá jẹ́ sẹ́fà bàbá mẹ́ta àwọn bàbá jí ọmọ bínú mo sọ fífún lẹ́fà lẹ́fà fún ìjẹ́ ẹ̀rù sí ìjọ náà tó káàkiri ma fi ọ̀rọ̀ bá máa wí káwọn wí jẹ́kẹ̀ gbogbo oníbàjẹ́ gbogbo oníbàjẹ́ ẹlẹ́ẹ̀kejì náà nípa ìdáwọ́ sáyà àbí bàtà ìdílé nínú ògbóòrò níbo lẹ́ẹ̀kọ́ wa tó àyà ní àbí ká dàálẹ̀ ìyapa bẹ́bẹ̀ láwọn onímọ̀ ní ìyapa tó yájú pé ó rọrùn kéèrò àpá lórí ẹ̀ tí àwọn àgbọ́yé lérí ẹ̀rí kan táwọn fẹ́ gbìyànjú lò ẹ̀rí kan náà ni ẹni kan fẹ́ pọ̀ fún ẹmọ́ rẹ̀ dáwọn ara yìí mọ́tò bá ti jíjẹ mọ́ ibi tí mọ́mọ́ rẹ̀ bá ti lọ ikọ́ lọ nítorí pé wọ́n ní ká máa kọ́ sí ẹ̀rẹ́ ìmọ̀ alùsàmù wọ́n ní ká máa fi ìmọ̀ tuntun alùsàmù kọ́ sí rẹ̀ sọ tí mo bá wọ́ owó kọ́ sí dáwà sí ń ìmọ̀kó wa jòkó ìjòkó ti bẹ láàrin ìjòkó sáàbì sálámà ọ̀tọ̀lọ́gbọ́ ti jòkó tiẹ̀ tèyí ló jòkó ti jòkó náà ni àwọn ibìkan bẹ lẹ́nu wọn ká pọ̀sẹ̀ ìmọ̀ wọn ti yan wọ́n ibi sáàbì pọ̀sẹ̀ ìmọ̀ wọn ti ní ọtí sọ kìí ti pé títí mi tó dá mi lójú pé mo ti ẹ̀ka kí òun rẹ léyìí ìmọ̀ wọn wá ti bẹ́ẹ̀ ìmọ̀ wọn owó ìmọ̀ wọn owó òkú ti ẹ̀wọ́ ìbéèrè òun ò tẹ́sì ẹ̀yẹ ẹ̀yẹ rẹ̀ ó ní ọ̀rọ̀ wáyé ní ìlú òṣèré àbí mọ̀lú wọn sálámà ásálámà ẹ̀kún ẹgbẹ́ náà sálámà sí kò sálámà sí ẹgbẹ́ kejì lè tẹ̀lé bẹ́ẹ̀ ibi káàkiri tẹ́lẹ̀ yìí máa ń ojú wa àwọn bí a máa ń ṣe sẹ́kẹ́tì sí tí mọ́mù bá ti ṣe àwọn òsì mọ́mù ìsinmi owó ìjòkó rẹ̀ wọ́n ìjòkó ìlú ìjòkó ìlú ìjòkó rẹ̀ òkè ẹ̀mọ́ ìlú àgbọ́ ìbáyìí so àgbọ́yẹ̀ ohun kọmpútẹ̀ ni ohun wọlé lórí ìlú ọ̀gbọ́n òun ṣe ara àdá sọ̀rọ̀ adìsọ́mọ́ afẹ́kọ̀ mi. fẹ́ẹ̀rí ẹnìkan o fẹ́ẹ̀rí ẹ̀sìn nítorí àwọn ẹ̀sìn náà wá ẹ̀dí ká máa léyẹ̀ kí lórí ẹ̀ nítorí àwọn ẹ̀sìn náà ẹ̀sìn kàmínà èyí tó ní ìlú sí tó bá ti yíò sí èyí tó yíò sí tó dá olójú nìkẹ́ ìmáṣe àmọ́gbà àwọn nǹkan báyìí ẹni tó bá ń tóbi kéjì àwọn tó bá tó mọ́kẹ́ ẹ̀sìn japan ń sọ mọ́rin fi àmúrẹ́sẹ̀ mọ́rin fi àmúrẹ́sẹ̀ tó bá ni kéèyàn kò kẹ́kẹ́ sọ àlàyé àwọn àfáà méjèèjì ẹ̀ sàlàyé ni bàbá yìí sí fi mú èyí máa ní àmàdájú lórí ìfẹ́ máa ń ṣe ẹgbẹ́ yọ àfẹ́ máa dà lọ́wọ́ lórí àti lọ́pọ̀ so ìdí ẹ̀ máa ti ní pọ́blẹ́mù níbi àwọn díẹ̀ díẹ̀ ní ju báyìí bí pọ́blẹ́mù yóò mọ lọ yóò padà bá dé yóò padà bá dé yóò bá pọ́blẹ́mù dé ìjọ tó bá jẹ́ ìpìlẹ̀ kọ́tà èyí lè ṣàlàyé fún bẹ́ẹ̀rẹ̀ lójú ọjọ́ sí lọ́wọ́ tí bá ti bẹ́ẹ̀rẹ̀ kò sí náà náà irúgbóòrò yìí di tí máa ń gbọ́ ọ̀rọ̀ yìí nǹkan àdíta sọ ṣìnà tí àti tí àbá ìbá sọ tó bá pé ìlú kékeré tó ti sọ báyìí wọ́n dúró tó bá nígbà pé àti ẹ wà sọ ó lò pé yóò tún dé kéèyàn ó lé àtúwọ́n nígbà tó bá fẹ́lẹ́ fún ilé ilé ilé àwọn ilé àti sọ̀rọ̀ àtọ́lá wọn láti dáadáa bá sọ bẹ́ẹ̀ bá ti dé ní ìrùn tán ìmọ̀ ọ̀hún àtúwájú ìlú olówó orí olówó orí kí ni wọ́n fẹ́ gbọ́dọ̀ lẹ́nu ọ̀hún ní tó bá ó wà lórí jẹ́ èyí mú ò lọ fín gẹ́gẹ́ bí bí ìbíkọ́ àwọn tí wọ́n gbà pé èyí ó dáwọ́ lẹ̀ pé àwọn tó wà pé àwọn tó wà pé èyí ó dáwọ́ sáyà wọn ìsáàdì wọn náà nù pé tí ìbá ti wà lórí ìgbò ó lérè wọn náà nù lọ́wọ́ pé pé àwọn tí ó ọ̀rọ̀ káàkiri pé èèyàn da ọwọ́ sí ìgbáyà ìyẹn pé máa ń kò strong ẹ̀mọ́ ẹ̀mọ́ ẹ̀mọ́ pé déèdì máa ń tẹnu fún bàbá olùdóró kò sí kò sí àwọn tòun dànù kò sí kí wọ́n dànù pé ní àti iye wọlé káàkiri máa sọ pé àní ìsọ̀tọ́lá tó bá ti dé níbi irun kúmù ìmọ̀ ń dáwọ́ sáyà nínú ṣẹ̀ríà kò sí ìtìhádù sí àfà àfẹ́ ṣe máa ìtìhádù ọlọ́run fa kìlá táàfà máa ti gbìyànjú lórí ọ̀rọ̀ ẹ̀sìn tàbátí wá rí ẹ̀rí tó kílíà lórí nǹkan kò ìtìhádù wọlé mọ́ ìlúgbù àbá àbí àbájútó aláàfẹ́lá wọ́n ní wọ́n ti báyọ̀ lónìí ní òṣìṣẹ́ mọ́ wàhálà lọ́fẹ́ dáná tí wà ní sìn kọ́lọ̀kọ́ sàmọ̀nà wa kọ́lọ̀kọ́ fún wa ní àgbóyé ẹ̀yí ká máa gbìyànjú ìtàbátí gbọ́dọ̀ àbá tí ò gá yéèyàn kéèyàn tún lọ bá àwọn afá nílé àbí tó bá ti rí wọn mo fẹ́ kí ẹ sàlàyé pa máa sàlàyé fún mi tó bá yẹ dáadáa tó bá lè bẹ́yìn tó dé òfin mọ̀ bẹ́dà sí tí mo ní eléyìí àbí ọba nìkọlá gbogbo ìjọba ti ń yẹ ẹsẹ̀ kọ́ lọ́wọ́ sí àsìkò ń gé ọlọ́run sí àsìkò ń gé ọlọ́run láì lọ́sẹ̀lá kó wọlá pé òdodo là ń wákàtí èyí bá fẹ́ kó ẹ̀yà kúra lọ́kàlẹ́ bá bá ti gbé ẹ̀sẹ̀ àgbẹ̀dàkùn èyí bá fẹ́ kúra lọ́kàlẹ́ bá pọ̀ àní iṣẹ́ tá a ti ká fi wà jẹ́ náà láwa ọlọ́run mọ́tà wọlé ẹ̀rí náà mọ́tà fúláṣí gbogbo nǹkan máa ń yọ náà aláì àtọ́lọ́ وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك السلام عليكم